aláfihàn lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé ah, ah, aláfihàn ah, lọ́pọ̀lọpọ̀ o kọ́lá babúdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfa ọ̀ dáadáa. ẹyẹ yọ̀bọ mọ ìkẹ́ àtọ́lá tó pé o aláfihàn lọ́pọ̀lọpọ̀ o ìkẹ́ àtọ́lá tó pé aláfihàn lọ́pọ̀lọpọ̀ o kọ́lá babúdúrà yìí mi lónìí wọ́n sin àgbáyé àfa wa dáadáa. ẹ̀yẹ kó àbá mi ò ní tẹ́ o. àmín. àbá mi ò ní tì o. àmín. oníwàásù àgbáyé ò ní tẹ́ àmín. ọmọ mi nù lábàtà òní mo sì. àmín. alẹ́kùn tààrà mọ́ òfò ni wá sí tó pé o àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹ́ tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀ tọ́lá tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. tọ́lá ah, ah, ah, bàbá. Ibrahim ó ní wàsìn àgbáyé àfa ọ dáadáa. ẹyẹ yọ̀bọ mọ ìka àtọ̀là tó pé o. E, alámi alọ́pọ̀ ọlọ́pọ̀ o ìkẹ́ àtọ̀là tó pé aláfi alọ́pọ̀ ọlọ́pọ̀ o. kọlọ bá budu Ibrahim ó ní wàsìn àgbáyé àfa ọ dáadáa. ẹyẹ kó a. bẹ̀ yọ. ìkẹ́ tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ o. ẹ ti gbà Buhari ló níjọba. ẹ sọ wípé Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ ká sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ wí dáadáa jama. Allahu Akbar. ẹ àwọn tó ń sòdè lónìí nù baba ń ṣàdúrà fún wọn ní ọlọ́run jẹ́ kí alùbáríkà yẹn ó lékún gbogbo wa já amina amina kò sí ọ̀rọ̀ kankan mọ́ báyìí ju pé ká bẹ̀rẹ̀ àdúrà ìbẹ̀rẹ̀ lọ àbáwọn tí ó sì ṣe àdúrà fún wa ń bẹ̀rẹ̀ àwọn náà ni àfa àwọn ọmọ olóde òní náà ni alhaji wa asheik abdulrahim adumma. salatu fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ kí a dìde fọlọ́n. ní ẹja àdìde fọlọ́run. wàkọ́lá alhamdulilayi lẹ́sí lámìyẹ tẹ̀sí wàlá dáhùn wà lámìyẹ kò lẹ̀ hó sẹ́rí kò fẹ̀lẹ̀ mólèké wà lámìyẹ kò lẹ̀ hó alẹ́ yóò mìnà nsọlẹ̀ wà kábìrì hó takibira sọ́bọ̀ ànàlá alhamdulilayi wàlá ilaha illallah allahu akbar allahu akbar. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم ẹ sọ pé allahu akbar. allahu akbar. sọlọ wẹrẹ nabi yeli kẹri. sallallahu alayhi wa sallam. mo kí àwọn àgbàlagbà tó ń bẹ níkàlẹ̀ ọlọ́mọsàjẹ́ kárí pẹ́ àpàdà sílẹ̀ burú àpàdà sáyidà ọlọ́mọgbé kan yìí bàbá wa wákàtí fi kì wọ́n ẹ̀rí paramọ́lẹ̀ yàn ni wọ́n wọ́n ṣòro láti bá ṣe bàbá Ṣeun Buhari àní paramọ́lẹ̀ yàn ni wọ́n wọ́n ṣòro láti bá ṣe àwọn àfìjà sínú fẹ̀rí gòyàn jọ̀wọ́ wá gbẹ̀yìn borí gbogbo wọn ààrẹ ní sàmínì torí bí kòkó ṣe burú tó ẹ̀rí kò kí ń pa kókó ẹgbẹ́ rẹ̀ jẹ ọmọ ènìyàn ń fọmọ ènìyàn ṣèṣúyà nílẹ̀ ayé táwọn jẹ. bàbá wa ọlọ́run dákun má ṣayé yín gẹ́gẹ́ bí ìrèké ìrèké sàtíà dákun má ṣayé yín gẹ́gẹ́ bí ìrèké o nígbà tó bá ń dùn fún rèké lọ́mọ aráyé máa bẹ jẹ ṣé Buhari ọlọ́run dákun má sáyé yín gẹ́gẹ́ bí ẹja sàtí àdákun má sáyé yín gẹ́gẹ́ bí ẹja tó lọ sẹ́mi nínú omi tó tutù tó padà kú sínú omi gbígbóná ẹ sọ pé alágbára ayé rọra wọ́n ń pè ẹ́ ní bàbá aláyé ó ṣàyà gẹ́gẹ́ bí orí ó wá ń wúkẹ́ ó tún gapá o mọ̀ pé kẹrẹmú ni ẹ́ òun tẹ̀lẹ̀ ní tẹ̀kútẹ̀ àwọn alágbára náà dá gbogbo wọn ti fàyè sílẹ̀ wọ́n gbọ́rùn lọ ẹni fẹ́ mú àmọ́ kó náà wá àbí wọn fẹ́ràn anábì bí ni. sallallahu alaihi wasallam. ó dẹ̀ ní fẹ́ mú àmọ́ kó dìde sallallahu alayhi wa sallam. ẹ̀yin ẹ̀yọ̀ fọmọdà ẹni fẹ́ muhammad kó bá yòókù adéwálé muhammadu dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ yòókù anabi kí lọ́lọ́ máa dùn. sallallahu alayhi wa sallam. gbogbo wọn tó bá pé torí baba sọ́ọ̀bù àlefiwárì yòókù anabi kàn máa gbọ́ ní sọ́mọ keje. sallallahu alayhi wa sallam. ẹni fẹ́ muhammad kó jókòó síkiri òní pọ̀ kájọ máa wí. la ilaha Allah, Allah Allah maulana. La ilaha illallah. ẹjọ gbọ́dọ̀ yìí kò sọ̀rọ̀ wí ìrántí ọlọ́run bá dẹ́jà wí. Allah la ilaha illallah Allah Allah maulana. La ilaha illallah Allah Allah maulana gbogbo ẹ̀yin ṣé omi tẹ̀ ń bẹ ní kalẹ̀ wípé kí fúlẹ́mọ́ ti yà aládìyàrí ayíbatín kánù ligiyazal mina zamanili ankadi waiza morarita fàáyì ayéhà ìní òmù azinu ileka awèlémọ́názì látàrí dúdí kọ́ọ̀mùn azizun. جاءهم لكنهم يزيل به عن والدين ومولد àwọn ṣé olúwa mi kò sì máa bá yín àwọn ṣé olúwa mi kò sì máa bá yín bẹ́ẹ̀ni ṣe lọ́ọ̀la tó kò lè dá lẹ́kọ́ ẹ wá wo ilé ìgbín ẹ wá wo tìlá ọkọ ìgbín kọ́lé ọlá tán ó tún yan fàráǹdà sí i àránṣẹ́ olúwa mi kó sì máa bá yín adúpẹ́ atọ́pẹ́ dáa lọ́wọ́ gbogbo ẹyọ̀ fọ́mọ tó ṣe léyìí ọpẹ́ ló yẹ yín àríkọ́ṣe leléyìí jẹ́ fún gbogbo wa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ayé o ọmọ yín náà jẹ́ ẹ dákun ẹ̀rọ̀gbà yìí ká o. ladies and gentlemen tọkùnrin tóbìnrin tó wá síbí. Si ọmọdé pínlẹ̀ alàgbà kì í ẹkún agbọ̀dìde ẹdìyẹ yógún ẹdìyẹ pogún wọn lẹdìyẹ ò pọmọre ẹdìyẹ yógún ẹdìyẹ pọgbọ̀n wọn lẹdìyẹ ò pọmọre wọn bínú gbẹdìyẹ tàwọn fòrawó awóyẹyìn mẹ́fà ó fi pàkan ṣoṣo skul gíàlì mami ò má lóògùn ẹ̀wáyé màá ń bá mi ó ọba pa ọba jí ọbẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń bẹ lóde ọ̀hún ọba tí ń jẹ mímọ́ tí ń mu mímọ́ tó ń fi mímọ́ bora bí aṣọ múṣeba múṣeba fàlà ọba láṣẹ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mayala ìmọ̀re bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mọ̀re dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mayala ìmọ̀re bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mòrè dúpẹ́ dúpẹ́ dúpẹ́ màyálà ìmòrè bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mòrè dúpẹ́ dúpẹ́ dúpẹ́ màyálà ìmòrè bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mòrè. ẹ̀yin bàbá ẹ dúpẹ́ ẹ̀yin màmá ẹ dúpẹ́ ẹ dúpẹ́ oore ọlọ́run màyálà ìmòrè torí mo mọ̀ bó o pẹ́ títí ṣèbá kí lòlò á pé bàbá jọ̀wọ́ dúpẹ́ oore rẹ torí kóore rẹ lè pọ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mẹ́lá ìmoore bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mú bọ́lọ́hún bá ṣoore fọmọ ènìyàn ó yẹ kó lè mú rèé ẹ sọ pé Allahu akbar Allahu akbar ohun alájà náà dùn púpọ̀ lọ́njà jọlọ́njà kárí wọn pẹ́ wàlálà haulẹ̀ wàlá kùwàtà gẹ́gẹ́ bí àdéhùn wa kò sí tó kù fún àwọn báyìí ju pé ká gbọ́ wá sí lọ ẹgbẹ́ làwọn tóbi jama. Allahu akbar lẹ́ẹ̀kan sí. tó bá wà nílẹ̀ báyìí bí hmm. ẹnìkan fẹ́ máa rànjú hàn hàn hàn hàn ah. àwa ah, ní bá a fà á hmm. lógo táwọn wà wínú hmm. ẹni àjẹ́ ẹ̀yin oṣóògbàjà owó tẹ̀ ń wò yìí ìlọrin ló ń lọ ìtakùrè iléyà. ẹ gbọ́dọ̀ tóbi jọ̀wọ́. Allahu Akbar. ó tún wá kẹyọ kan ẹ ẹ Allahu Akbar ẹ ẹ ẹ̀fọ́ ní. ó wá kẹyọ kan tá a tún ní. onímọ̀tò mi tán bá ń dúró láìla ìlàlà yìí táwa mọ̀ ní wípé yìí tí ó da ní kọ́lọ̀ mọ́sàájú ó da fún wa. àmín. ló gọ ọlọ́run bàbá sheikh buhari wọn musa wọn ní ṣubú fọ̀tayọ. àmínà. àpadà sí wàlọ̀ gá àdánwò ọlọ́run wọlé àníyàn tí n fi ń ṣe yìí ọlọ́run bí mo ti ń fẹ́ kórí fún ọlọ́run jórí bẹ́ẹ̀ fẹ́mi náà. àmínà. a ní àpadà sí burúkú o tó bá dòmi mm. àpadà sí burúkú o tó bá dòjò mm. tó bá dòjò tó sì ń kó mọ́yà lọ́dọ̀ wa pẹ̀lú ìran wa tóra padà sí burúkú lóṣòro fọmọ ádámọ̀ tó bá bẹ̀yẹ lórí igi àbòkò wálẹ̀ tó bá bẹ̀ ẹja nínú ìbú àbàwọ̀ wókè àníbódébólówá di tálákà tó bá dé bá tálákà di tálákúta òun ló bàbàrà àmú yẹn ọmọ báwòrá odidi ọmọkùnrin ìyàn lálùfà tó dáwọ́ délẹ̀ tó sì kọrí sígbó àpadà sí burúkú tó bá dà sọ nílé ayé mọ́jẹ́ káwọ́ níbẹ̀ àbáwá Musa àpàdà sí burúkú tó bọ̀dì bàtà nílé ayé mọ́jẹ́ kẹ́ ló níbẹ̀. ó yẹ sọ pé àpàdà sáyì ìdá o mọ́mọ́ jẹ́ ó bá wa. àpàdà sáyì ìdá mọ́mọ́ jẹ́ ó bá wa. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم أنا العبد الذي كسب الذنوب وصدت الأماني أن يتوب أنا العبد الذي أضحى حزينا على صلته كلكان كهيبا أنا العبد الذي سترت عليه صائف لم يخف فيها ركيبا أنا العبد المصير عصيت سرا fọmálílá nàlárùbùdì nàìbà ànálà abudulgọrí kùbílù jìbáhárì àṣìṣùlà rúbàmà àlọkànmùjìbà ànálà abudulgọrí kùmádàdùkàfì. adfa'u anil khutuba. anal gaddaru kam ahaditu ahadan wa kuntu ala alwafahi bihi kasuba. أنا العبد sharidu سلمت نفسي وقد وفيت بابكم منيبا أنا المدتر أرجو منك عفوا ومن يرجو رضاك فلن يخيبا فيا أسفا على أمري تقضى ولا معاكس به إلا السنوب ولا معاكس به إلا السنوب فما لي فما لي لا على عطائي وقد وفيت بابكم منيبا كفاية الله خير من تواكينا وعادة الله في المال تقنينا كاد الآدي فلا والله ما تركوا قولا وفعلا وتلكينا وتهدينا ولم نصد نحن في سري وفي علني على مقالتنا يا ربنا فينا ẹ dákun gbogbo àwa tá a wà ní ìjókòó ilé ni ẹ jẹ́ gbogbo owó panupọ̀ ẹni ó bá gbà fún Ọlọ́run pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ẹni tí ó bá bọ́lọ́hún sọ̀tà kó tún wí bẹ́ẹ̀.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 báwa gé anabuwa muhammad. amiina sallallahu alayhi wa sallam. asèjẹ́ wa sèmú wa àwọn ìyàwó anabi muhammad ọlọ́mọba kẹ́ wọn. amiina. àwọn ọmọ anabi ọlọ́mọba kẹ́ wọn. ami. àwọn sahaba anabi muhammad ọlọ́mọba kẹ́ wọn. amiina. àwọn alimuhajirun àwọn ansar ọlọ́mọba kẹ́ gbogbo wọn. amiina. ọlọ́run wa wọlé àwọn tá a kà báwa kẹ́ bàbá wa àgbà àtàwọn tó bí wọn. amiina. báwa kẹ́ àfa bàbá wa àgbà àtàwọn tó bí wọn. amiina. ọlọ́run tún wọn láǹta kàálẹ̀ ní báwa kẹ́ bàbá alágége àtàwọn tó bí wọn. amiina. báwa kẹ́ àfa bàbá alágége àtàwọn tó bí àfa wọn. amiina. àrọ́wà àsìkún sehu tajulẹ̀ àdábì. rahimahullah. bàbá wa alábàtà sunkẹrẹ nulẹ̀ yà kéwù. rahimahullah. ọlọ́run bá kẹ́ wọn. amiina. ìyá wa nínú ilé ìyá kéwù ọlọ́run bá kẹ́ wọn. amiina. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ ogun wọn. amiina. bisimilahi kul huwallah. bisimilahi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad ami. ọlọ́run wọlé abẹ́ gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ ń jòkó yìí ọbẹ̀ látọ̀dọ̀ àfa àwọn alásàlátù yìí bàbá wa olóko àfa mi àwọn ènìyàn apàlà àfíà mi. ọlọ́mọba wa ṣe dáadáa rẹ̀ fún yín. amiina. bàbá wa arúgbóra mímà àwa wọn ti ń pàdé nísìnyí ọ̀fẹ́ tẹ̀ mẹ́rin ọlọ́run ò ní tilẹ̀kùn mọ́ yín. amiina. ọlọ́ àfa yín wájú ọlọ́run. Allahumma ami. Ah, bàbá wa lọ́yà bàbá wa lọ́yà ẹlẹ́mọ̀rọ̀ bàbá Buhari àwọn nù ni àgbàlagbà lóyà ọlọ́run ó gbàdúrà yín. amiina. èyí tá a ṣe lọ́run sixteen wọn náà nínú alágàlẹ̀ yín náà wà bàbá wa ẹlẹ́mọ̀rọ̀ kọ́ kalẹ̀ àyínú rẹ̀ dọ́ ní campus lọ́run sixteen oṣù táwa yìí inú alága ni bàbá wa ẹlẹ́mọ̀rọ̀ wà àti ìyá wa ẹlẹ́mọ̀rọ̀ next month ó ṣeun next month ọ̀kárì méjìdínláàdì next month sixteen next month. báyìí náà mo kí gbogbo àwọn àgbàlagbà lérí ìjòkó àwọn kan bẹ̀ wọ́n èyí sàgbàlagbà máa pè wọ́n lágbàlagbà irú àwọn àbáàsì àwọn adéwòyìn àwọn nìyí sàgbàlagbà àmọ́ wọ́n ti jòkó irú àwọn arádúláfẹ́ ní ọ̀kàbírù àmọ́ wá ní kírísítẹ́nì kan ní la ilaha illallah kírísítẹ́nì ni kọ̀ wá ní nǹkan kan tí bàbá bàbá arọ rabi ma ọlọ́run ṣe nǹkan láyé kírísítẹ́nì ni kì í wá gbọ́ wá sí mi láyé àfi tí ọba rí pé kí láti mi kan jáde òun náà wà ń bẹ ní kọ́sítọ́ọ̀mù wa ni ọ̀gá sì ni àwa ní gbogbo bíjà bá ti lọ òun náà fẹ́ máa lọ ah, wá sí ti yín bá wọn ó ṣe déédéé ó ṣe déédéé báíbùlù àwọn yìí náà mo fẹ́ kó dìde àmọ́ mo rí pàwọn èèyàn ń garùn mọ́ ti dìde. Allah. ni gbogbo bí a bá ti ń lọ tóun bá ti ráyè tóun sì ń bẹ́ẹ̀ lù àjọ máa lọ lẹ́kọ̀ọ́ yìí ni. ọ̀dà Sunday dákun dé kí gbogbo èèyàn wá gbọ́ lọ́run tóbi yóò padà kírun. Allahu akbar. bó ti rọra ṣe wọ́nwẹ́ ọ̀gá ni bá. jókòó lẹ̀ Holy Ghost fire fire your enemy. àmì àtàwa náà. àmì rẹ̀. àmì àtàwa náà gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jókòó ọlọ́run jọ da fún yín. amiina. gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọlọ́run mọ́sá dàwa náà lágbà. amiina. gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ ń bẹ́ ń kalẹ̀ ní. mo recognize presence yín ọlọ́run jọ da fún gbogbo yín. amiina. àáfàá wa ńlá ńlá ni ń lọ wáàsí àjọ kéwú àwọn alájí àgbà ni musa inú rìdọ́ ẹnu tí ì mọ̀ ni pé bóun ni senior ni o bẹ́ẹ̀ mi dákùntà ni senior ni mi rẹ̀ náà èmi ni senior rẹ̀ ọlọ́run wa mú ọlọ́lùbáríkà púpọ̀ ọlọ́run kọ́ wọlé àbàbá àtìyá ẹ máa gbọ́ àfa musa ẹnu rí dán níketu níketu lápò ọlọ́run má gbà wọlé láyéláyé. amiina. ọlá àfẹ́ kọ́dà àṣẹ ó sì gbé mi hmm. aláǹbọ̀ mọ olùdí rẹ̀ lálẹ́ tí gbogbo èèyàn ti pé wàláyé àṣì lọ kò sí bínú àwọn ẹ̀ ń gbé àwọn alájùbọ̀ fẹ́ dé àwọn ọlọ́ kò sì bínú ọlọ́run wọlé ayé wọn náà gbogbo ntọ́n bá ń fẹ́ lè koyi ọlọ́run ọmọ kò lè ọ amiina. ọlá àyà àti bàbá. Allahumma àmín. ní lọ wá sí oníkọ́ra basa wusu kó wọn sì máa lọ ọlọ́tẹ̀wọ̀n lọ́rùn ọlọ́run tẹ̀lé dèwọ́n náà lọ́rùn. ẹ̀yẹ́ yọ̀ fọ́mọ ọ̀nà òjìn. wọ́n lẹ́lẹ̀ kejì ní wọ́n lọ e, eléré ni wọ́n máa pè wọ́n máa wá rò pé ah ẹja bẹ̀rẹ̀ ẹja máa ṣe wá sí i bàbá tiẹ̀ máa pa àwọn àfa wa ẹja fi ọmọ Buhari bẹ̀rẹ̀ ná ẹ ọlọ́run wọlé abẹ ti fi mí bẹ̀rẹ̀ yín dàpọ̀ ọlọ́run má fọ ẹgbẹ́ yín. amiina. ọlọ́run jẹ́ ẹ máa lo òkè sí. Allahumma amiin. ẹgbẹ́ ìyọ̀fọ́mọ club ọlọ́run ò ní jẹ́ wálẹ̀. amiin. òkè ọjà bá díà láwọ̀ yìí mọ̀ọ́nà tí àfa wa sùn ní sí ọmọ ọba ní bá díà àfa dáadáa ọlọ́run ò ní bọ́lá ẹ̀jẹ̀ èèyàn máa rántí àwọn àfáàrí àwọn ọ̀dọ́ àfáàrí èèyàn máa rántí wọn ni ọlọ́mọjọ da fún sùnú sẹ́wọ̀n ọba níbàdíà. amiina. ẹ̀yin ò kí ọjà níbàdíà ẹ̀yin ẹ̀yọ̀ fọmọ ọ̀dọ̀ wọ̀nyí o ẹ máa rántí ọlọ́run o gbogbo yòówù tó lè dé ọlọ́run ni ẹ máa rántí anábì Yusufu ọ̀rántí ọlọ́run. aleyhi salatu wa salam ọlọ́run gba alágbe kọ́ gbàgbé òun ọlọ́run nígbà tí ń bẹnu ilé ẹ̀wọ̀n Joseph nufa ẹ̀yin Christian Joseph ọlọ́run ọlọ́run gba alágbe kọ́ rántí òun ọlọ́run nígbà tí ń bẹ lẹ́wọ̀n ẹ máa rántí ọlọ́run ẹ̀yin ayọ̀ fọmọ club bólówó bá ń bẹ bí ọba rántí ọlọ́run ọlọ́run wà kọ́kọ́ gbowó lọ́wọ́ ẹ̀ níjọ́ ọlọ́run bá gbowó lọ́wọ́ ẹ̀ àwọn tí máa pè ọ̀sọ́ tí máa wà sọ́rùn góòlù tí kó sọ́wọ́ bàtà tí kó nẹgbẹ italy ṣù ẹnkìnní kan suwéèdì Ọlọ́run gba gbogbo ẹ yọba wà mọ ẹyọ kan ó ó òun náà bá wà rìn tó bá jò pẹpẹ Ọlọ́run ọ̀rọ̀ mímọ́ dọ́wọ́ rẹ Ọlọ́run ọ̀rọ̀ mímọ́ dọ́wọ́ rẹ Ọlọ́run yọwọ ara tiẹ Ọlọ́run bọlọlá bá gbàgbé Ọlọ́run wọn gbọlá kú lára ẹ kọmọ pé kankan bẹ ti ń jẹ Ọlọ́run yọmọ mo fẹ́ kó rántí èmi ọlọ́run ni nígbà wọn ju ànábì Yusuf sẹ́wọ̀n sẹ́wọ̀n pé Yusuf ọ̀rọ̀ àdánwò púpọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. ìbàrí ọlọ́run. bismillahir rahmanir rahim. ó sùn ọwọ́ àárín lójú oorun kó mo jẹ èèyàn àfa àyẹnù rẹ lọ anabi yusufu rí pé òun ó jẹ èèyàn láyé. ìbẹ́nu wa yìí náà bàbá wa rówó ra mímọ̀ tí ó jẹ èèyàn kọ̀ mọ́ nísìnyí kọ́dà bọ́ yóò fẹ́ jòkó lórí iṣẹ́ àwọn ní nọ́nọ́nọ́nọ́ àgbẹ̀ ni bọ́sẹ̀yìn yóò sì jẹ èèyàn a máa fi hàn. anabi yusufu ah ńgbà tó wá ńgbà tó jí bàbá mi inni ra'aytu ahadan ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sáyidina. inni ra'aytu ahada ashara kawkaban ẹ máa gbọ́. wà ṣàmùsà wàlùkọ̀mọ́ra rọ̀ ìtòmlì sájìdínà. ọmọ ọmọ ọmọ sọ ń sọ fún bàbá rẹ̀ nù bí pété bàbá dáàdì mi sí oorun tí mo sùn mo lálàá. alájìmọ́lá ìyàwó kejì òun ò sùn ó pi rọrọ àwa ta níyàwó méjì ọlọ́run ní ó wa àmín ẹni bá níyàwó kan wọ́n ní á dáadáa pé ẹ̀pọ̀ bá pàdé ẹ̀ lọ́nà tó bá kí pé ẹ̀kú alájì o àwọn ọmọ ńkọ́ àwọn ìyàwó ńkọ́ tí n bá ń lọ tán kéèyàn wá wò pé o kò gbádùn ayé ẹyọ lónìí àwa ta níyàwó méjì àdáwò ni. ìyàwó kejì ò sùn ìwọ̀n ń gbó ànábì tó fi wọn pé ìwọ ọba mi nínú ra ètò àádá àṣàrà káwọ́kábà wà ṣàmṣà wàlùkọ̀mọ́ra rọ́hà ètò lè sájìdì náà. ìní. Benin. ọbẹ̀ sọ àlọ́. rọ́ẹ̀tù àhádà aṣara kàún kábà. wà ṣàmsà wàlùkọ̀mọ́ra rọ́ẹ̀tùm lì sájìdínà. bàbá wa ró ra mímọ́. bàbá rẹ̀ ní mo gbọ́ mo gbọ́ nítorí àmọ́ yáàbù náà látàkì sùsìrù yáàkà àlà ìkẹwàtìkà fàyàkìdù làkàkà ìdàn iná lili náà lílì ìnsánì àdúwò múbi ní. yá bùnáyà yàtàkì sọ́sùrù yàkà àlà ẹ̀kọ́ àtìkà fàyà. lakum aduwwun mubin oh, oh, ọlọ́run o anabi yusufu kò sí làkún bẹ́ẹ̀ anabi àfa inú rẹ̀ lọ ilẹ̀ ń gbóná máa wà jẹ́ náà sí anabi yusufu ọwọ́ ọwọ́ wo ọwọ́ wo ó ní ó bàbá mi mo rí ìràwọ̀. mọ́kànlá ìràwọ̀ mọ́kànlá yìí àìnù rìdọ́ ó rì fa ó rì sí àwọn ọmọ ọba kan rẹ̀ tí wọ́n jẹ́ mọ́kànlá tóun sì kejìlá wọn ọ̀yá ìyàfa òun Yusuf ló sì kejìlá ó ní bàbá mi ó wá jí kọ̀mọ́ pé ìyàwó oṣù ẹ̀ ẹni ó níyàwó méjì wọn ní ká kíhun náà a ah, ẹ káàbọ̀ alájí ọ alájí buhari ẹ káàbọ̀ ọ ẹ rasa ọ a yẹn gan tọ́ba wa retí ńlọkọ́ wa wò mí lẹ́yìn hmm, òkú ànáwó rẹ. ìní. ìní rọ̀ẹ́tù àhádà aṣọ́ra kan kàbá. wọ́n wá ṣàmṣà wọ́n lùkọ́ mọ́ra lì sáàjìdì. nínú yàá fi para ni òun wá ń bọ̀ wá sí ọfà báàgì ìyàwó rẹ̀ lọ́wọ́. yáàbù náírà. ìyàwó gbọ́ mọ́ adéwọ̀nyí gbé báàgì. látàkì sùsùrù ìyáàkà àlà ẹ̀kọ́ àtìkà. àìlù rìndọ́ òun tún bọ̀ kọ̀ wá lásán òun náà tún mú kàn dání. fàyà kí dùn yàkàtẹ́ ìdá inna shaytana lil insani aduwwun mubina. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́ọ̀mà ọlọ́run ò ní jẹ́ parẹ́ àmín ẹni bá wá níyàwó mẹ́ta á ti ṣe kí òun wọ́n ní ká kí òun náà bí o ẹ káàbọ̀ Mr Blazis ẹ káàbọ̀ ilé ńkọ́ ńbọ́lẹ́sùn lẹ́nìí àná eh, last Sunday ni mo sọ sùúrù lérè èyí báyìí first stack ni mo wà ah, mo dẹ̀ fẹ́ rí yín ní coming week ah o lè bá mi ní first stack ṣé ok sùúrù lónìí ni mo sùn yẹn mo dẹ̀ fẹ́ yá àbá ni màá sùn lọ́dọ̀ ìyá àwọn Wasila wọn ní bàbá kíhun náà tán ẹ káàbọ̀ ṣé ogun bẹ dáadáa àwọn ah, wà dáadáa àwọn wà dáadáa bí wọ́n bá ń jà sí yọ̀ sọ fún wọn ni ṣé lè wà dáadáa wọ́n wà dáadáa bóyá wọ́n ẹ̀sẹ̀ pariwo tán ni ìsìn dán lóhùn kí lè wà dáadáa bọ́ọ̀ bá kì í tán wá wò lẹ́yìn kọ́ wa mẹ́rin pé ẹ̀ eh, lóhùn o ó kú bó ti sọ̀rọ̀ ẹ̀ dà o ní fọkànbalẹ̀ mọ́ bọ́ bá sùn yín lónìí ọ̀nà ọ̀sùn lọ́tùnla lọ́kùnrin jọ mẹ́rin ó kú bó ti sọ̀rọ̀ ẹ̀dá ẹ ẹ má wọ̀ dá wọn lóhùn ẹ bá kọ́ aláàjì mú ìdí ní sẹ́wọ́n ó gbé ọ jáde ebi kún ọgbọ́n ọ̀hún mìíràn ni ẹ̀yin jàmbá ńgbà ya ẹni bá wá ní mẹ́rin wọn ní ká kí òun náà ẹ̀ ń lẹ́sà ẹ̀ rasa ẹ̀ ṣeun. Ah, gbogbo léńkọ owó oh, wọn wà dáadáa ah, ẹ mọ̀yàn kílẹ̀ kó ah, dadi shakira ẹ kọ ọ̀sà ẹ gbogbo léńkọ àwọn ìyàwó nǹkan wọn wà mẹ́rin ló sì ní. ẹ̀yin abiyamọ wọn ni ká wá wo òun náà n bá kọjá tán kéèyàn wá mi mẹ́rin wá gbé mẹ́rin o o bàbá yìí o kú palẹ̀ má lè kí a mọ̀ tọ́lẹ́lẹ̀ kẹrin tọ́lọ̀ ọ̀fẹ́ òun òun ti bí màá bì kan bí ọba bímọ ní kò sí nǹkan kan yóò pé ẹ̀hẹ́n èyí tẹ̀ fi wá ní jẹ́ ìrújú ọkọ mi ńlẹ̀ má sì pa tó ti mọ̀ pé òkúkú bímọ fún tòun ò gbé anabi yusufu. aleyhi salatu wa salam. níwọ̀n ah, mr sunday joseph nu o lọ́dọ̀ tí níwọ̀n sọ fún bàbá rẹ̀ ó ní bàbá mi oorun tí mo sùn lónìí ìní èmi yusufu. rọ àìtù àhádà aṣara kàó kábà. mo rí ìràwọ̀ mọ́kànlá eleven stars mọ́kànlá ni mo rí. wàṣàmsà ìgbà mo rí wọn tán ni wà ṣàmùsà mo the sun. wálé kọ́ mọ́ra. wálé kọ́ mọ́ra. wálé kọ́ mọ́ra. mo which is moon. Hmm. àwọn tí mo wá rí. rọ ètò. mo ti ṣe rí wọn ipò wo ni wọ́n wà ìgbà mo wọn kí ni wọ́n ń ṣe rí nígbà mo rí wọn kí ni wọ́n fẹ́ dá lára àṣẹ ra'aytuhum li sáájì ah kò sára ló kúrárì ni. ra'aytuhum li sajidina. Ah, ah, mr sunday náà kálukú rárá nǹkan mọ̀ dé <laughs> ah, sunday a sọ di suleimana. right àbí sanni ọ̀sẹ̀ wọn àfa dáadáa ràìtò hom lé sáàjìdínà O ní mo rí wọn sáàjìdínà wọ́n fẹ́rí kalẹ̀ fún mi ni o ìyàwó kejì tọ́jà ìyá àwọn tọ̀hún òun ò sùn ó pin rọrọ ni baba eh, bàbá ọmọ anabi yakubu ọmọ pé yẹ kò sùn anabi yakubu wà pé ó ya bunayya. ya bunayya. ìwọ ọmọ mi yusufu látàkìsùs mm. rúyàkà àlà ẹ̀kọ́ wa ti ka. fàyàkìdù lákàkẹ́ dàn. fàyàkìdù lákàkẹ́ dàn. inna shaytana lil insani aduwwun mubin. olùwọ́n mi látàkìsùs ìtàyè o ọ gbọ́dọ̀ sọ o rògbòyàkà ntòórí lójú ràn yìí wọ́n sì làbárí ẹ o fẹ́nìkan o. àlà ẹ̀kọ́ àtìkà. àmọ́ ìyá rẹ̀ yòókù má ṣe má sọ fún wọn pé ntẹ́ òun sọ fún mi yín má wí fún wọn pé orí o bọ́ọ̀ bá wí fún wọn. fàyàkìdù lákàkẹ́ ìdá. mo dètè pẹ̀lú rẹ̀ mo sì ń sùtá ń bẹ lábẹ́ ètè wọn mo sì ń sùtá. Mm wọn dé ti pẹ̀lú rẹ̀ wọ Yusufu mọ bàbá ń sọ fún kẹ́lẹ́kẹ́lẹ́ nu o mọ ìwé fẹ́ nìkan kan nínú àwọn ọmọ ìyá rẹ o. ẹ òróòrùn ọmọ pé ìràwọ̀ mọ́kànlá tó rí wọn àwọn ọmọ àwọn ọmọ yòókù nu àwọn ọmọ bàbá rẹ yòókù nu àwọn mọ́kànlá yòókù nu tí wọ́n ń jẹ́ kejìlá wọn òòrùn tó lórí èmi bàbá rẹ nu òṣùpá tó lórí ìyá yín nu mọ̀ sọ́ o bọ́ọ̀bá sọ fàyàkìdù làkàkẹ́dà. fàyàkìdù làkàkẹ́dà. ẹ fàyàkìdù làkàkẹ́dà mo dètè pẹ̀lú rẹ̀ hmm. mo da ètè pẹ̀lú rẹ̀. Allah ó nítorí. inna shaytana lil insani aduwwun mubin kọba àrí ṣádà fún núùnù ọ gbọ́dọ̀ sáré pé núùnù ja alif jágánmá núùnù bá ní wọ́n máa bú ọ pé ohun rẹ̀ dùn ní ọmọ tẹjú wíìkì. iná ṣe tọ́nà lílì ìsàní àdúgbò mubínú. ọ̀ya yìí ó ní ah iná ṣe ìtọ́nà ẹ̀ orí ṣètánì torí bàbá sọ fún mẹ́nu bá. Hmm ẹ̀yin dalérú dalérú bàbá mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọmọ tí mo dẹ̀ bí Samson rèé o ó ti di graduate ẹ̀yin olórí burúkú yòókù gbogbo yìí mo rán léwe bí kẹ́ ẹ máa lọ mú gbó bí kẹ́ ẹ máa lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn tó máa wò pé ẹ̀hẹ́n ṣé Samson all right àmbẹ̀mẹ̀ nànú wọ́n sì wo Samson náà fá tó bí oṣù kan wọ́n lóṣù kò jí mọ́ wọ́n rọ ní nǹkan bàbá wa gbé ha eyín ọ̀kọ̀ọ̀kan mi o àwọn náà wà gbé eyín o kódà ti kọ̀rọ̀ gan ọ̀ka ta kù sí ọ̀rọ̀ a máa kọ́ ọmọ ni ẹ̀yẹ yọ̀ fọ́ ma ọlọ́ni ẹ̀ máa rántí anabi yusuf ọgwọ dákẹ́ ẹ ngbàlẹ́ mọ́ ìyá bá kọ́ àwọn yòókù ẹ̀ wá ní ẹ̀ ẹ jásin erí kalẹ̀ ẹ wá gbọ́n tábúrò yín wí lánàá ó ṣe bí mo sùn ni yín wí fún bàbá pé báyìí báyìí ah la ilaha illallah. muhammadu rasulullah. níbi wàhálà ti bẹ̀rẹ̀ nù bàbá wọ́n wá ń da yusuf láàmú. ẹyẹ yọ̀ fọ́mọ ẹ lọ́ọ́ gbà pé ntẹ́ bá jẹ́ ẹ jẹ àmáyélé dààmú yín. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mọ club ẹ lọ́ọ́ gbà pé ntẹ́ bá rí ẹ rí tọ́lọ́mùbá ti kọ́ àmáyé ọ̀dààmú yín ayé ò lè pé kí tọ́lọ́wọ́n mọ̀ sẹ́ wọ́n dààmú kádàrá ni ìwọ tí iná bá ń jó lábẹ́ ilé má lọ sàdúrà kò sẹ́ni tí èrí àìnú rí lọ àbáwá náà rí àárí àborí. anabi yusuf ń wọ̀nà wọn wọn dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n pé wọ́n mọ̀ yìí nítorí ọbẹ̀ rí èèmọ̀ ń bẹ á sì kí sàfún wọn wọ́n sì máa daran wọ́n wá ń dara ah ńgbọ̀ ya wọn ẹ já lọ bàbá wa ó ti ẹ̀jẹ̀ ọ́ tẹ̀lé wa bàbá wa ju Yusuf lẹ̀ mọ́ nígbà bàbá ti mọ̀ pé ah ọmọ gidi ni eléyìí ọ́ jẹ nǹkan gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run bàbá ò Yusuf lẹ̀ mọ́ ẹ wọ́n dètè bàbá wa àbúrò wa ẹjọ́ máa tẹ̀lé wa bàbá ń dara lọ ah, yàlẹ́ta wọ́n yẹ̀ làá yọ́ máa gbádùn yọ́ máa ṣe a sì mọ sí di àwọn ẹrù atabako kalẹ̀ ẹ̀rìn omi táwọn ẹ̀rùn mu ni àwọn kọ̀pá tá a fi ń dà wọ́n ni ìyẹn báàgì tá a fi ń ta gbé kọ́rùn ni yọmọ dúró ah, ah. wa iná làwù la hafizun ah, wà bá wa olùsọ̀rọ̀ iná làjẹ́ yà máa sọ <laughs> bàbá wọn ni ìníláyà àzùnù ní antẹ́sà àbúbìyí èmi èmi ànábìyà kúbù láyà àzùnù ní kọba jẹ́ rárá àǹtẹ̀gàn àbúbí pé kẹ́ ẹ lọ pẹ̀lú ẹ̀ àmọ́ ẹ̀rù ń bà mí kẹ́ ẹ mọ̀ wá pé kò kò pàjẹ́ bàbá ló wá júwe ní tí wọ́n ṣe fún wọn. ayila ilala àfa inú rẹ jẹ́ ìyọ̀dá máa lọ. ẹ̀yin ẹ̀yọ̀ fọ́ ọwọ́ àdọ̀wọ́ yín ẹ̀ mọ̀ mọ́ rántí ọlọ́run ẹ̀ mọ̀ rántí ẹ sì tọ́jú ìyá àti bàbá tó bí yín gbogbo ẹni tí ń bẹ láyé tí ò tọ́jú ìyá àti bàbá ẹ lọ́ọ́ wo àbọ̀ wọn láyé lónìí mo fẹ́ kábọ̀ tí yín ó dùn mo sì fẹ́ kẹ́ ẹ rí ibi sẹ́rù ká ẹ tọ́jú ìyá ẹ sì tọ́jú bàbá ẹ sì má wá nǹkan kan ẹ̀yẹ yọ̀ fọ́ ma ẹ má wá nǹkan kan lọ́dọ̀ ẹ̀dá kan ọlọ́ọ̀ni ẹ má wá ẹ gbọ́ Lukman bàtà òun náà ń kìlọ̀ fọ́ mẹ́ òun náà ni yàbúnà yà. لا تشرك بالله إن الشرك لظلم عظيم إيوا مامي إيوا مامي يا بني إيوا مامي لا تشرك بالله لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ó ní wọ́n ọmọ mi mo fẹ́ kì ọ́ nílọ̀ ìwọ ọmọ mi la tushiriki billahi má dà nǹkan kan mọ́ lọ́hùn o àyínú rẹ̀ lọ má wò kìlọ̀ má dà nǹkan kan pọ̀ mọ́ ìwọ ọmọ mi o bọ́ ọ bá ti gbájú lọ fẹ́ da kan kọ́ ọ lọ ẹran lọ́rùn kọ́ ọ da ẹ̀jẹ̀ ẹ̀ sí nǹkan ẹ̀yìn ẹ̀yọ̀ fọ́ ma òun nìkan kọ́ lẹ bọ́ ọ bá ti wò pé aah gíga tí ń wá ìkọ́sẹ́ ni ó lè ṣe mr kini ló lè ṣe fún mi ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ah, bọ́ọ̀ bá ti wò pé ọ̀sẹ̀ tí oh, oh. bàbá wa ẹ jókòó lẹ̀ ọlọ́run ó jọ dá fún yín ìní ah, ah. jáde ni mi bá ti fẹ́ jáde ọkàn mi ń sọ kankan fún mi ni mi bá sì ti ní jáde ìní jáde. ọkàn mi ń sọ gangan fún mi ọkàn ẹni sì làáfẹ́ ẹni ẹ jókòó lẹ ọlọ́run jọ dáa fún wọ́n jíṣẹ́ tẹ ẹran wọn àmọ́ ọkàn ẹni làáfẹ́ ẹni bàbá wa rówó ra bímọ wọ́n ti gbọ́ kí ti mọ kéye bẹ́ẹ̀ ń bá máa wò mí dáadáa èmi èsè nǹkan lásán jọta awórílé ní rí i pé gbogbo stéèjì lèmi máa gùn ọlọ́run kò fèrè jẹ kan stéèjì tiẹ̀ ojú tẹ̀ mọ́ wòye jura wọn lọ ìbẹ̀yìn àgbàlagbà tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ lẹ́yìn òtí mọ́nu. ìwọ màá mi látúnṣìríkì bí láàyè ibi àdénù. ìyá bùnà yá. ìwọ màá mi. látúnṣìríkì bí láàyè. iná ṣìrìkà dàdúlìmù nàzímù. bàbá wa ló wà mí ìwọ màá mi má dàn gàgàgbọ̀ mọ́lọ́hùn rárá bọ́ ọba ti gbójú lọ́sẹ̀ kan pé ńjọ́ ń bá ti wọ ẹsẹ̀ yìí ńjọ́ náà lèmi ń rówó ń bi iṣẹ́ ó ti sábọ̀ pẹ̀lú ọlọ́run kò dìgbà tó ọba da ẹ̀jẹ̀ ẹran sínú kòkó kò dìgbà tó ọba dẹ̀jẹ̀ ẹran sí rí òkúta kò dìgbà tó ọba dẹ̀jẹ̀ ẹran sí rí irin ló tó ṣẹbọ ẹ bọ nìyí wùnà àmọ́ bọ́kàn rẹ bá ti lè rò pé lágbájá ẹ̀yẹn yọ̀ fọmọ bẹ́ẹ̀ yẹn bá dúngbò yẹn lónìí tó bá ní owó dáadáa yóò mú nìkan tó kọ́lọ̀ wárò àwọn lọ́ọ̀yà bàbá Buhari tó jókòó yìí lọ́ọ̀yà lẹ́mọ̀rọ̀ pé bàbá èmi mọ pa lóòótọ́ ẹgbà ten million ní wọn fẹ́ sẹ́wọ̀n àbáyọ̀ máa lọ pé in the year two thirty two eighty ìbí fúrọ̀ ya adájọ́. àwọn lọ́ọ̀yà máa lọ wú àwọn kéèsì kẹ́tọ́ yìí pé níjọ́ wọn ti ṣe kéèsì ọ̀hún ó ń tọ̀hún gan wọn mọ bí wọ́n sin sí mọ́ wọn á lọ yóò sì wíìnì owó jọ lọ́hùn lọ yẹn bá yọ yẹn láfa mi sánà nísìnyí nínú ẹgbẹ́ tó bá ní owó dáadáa yọ padà bẹ́ẹ̀ tó bá kọ́ lọ bá chief executive láti ẹ̀ má bínú lọ́rọ̀ tí mo sọ ẹ̀mí ni sọ́rú ẹ̀ mọ́ ẹjọ́ tó lọ lọ́hùn fifty thousand ni ẹ fi ṣe fàájì ibẹ̀ náà àbójútó pé wàá padà àwa náà jẹ́ èmi náà jìmù ni mo sọ bẹ́ẹ̀ fáwọn yòókù lẹ̀ má dọ́dọ̀ ẹni mẹ́mbà mọ́ àwa gan-an ni ẹgbẹ́ yẹn a dẹ̀ máa tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ wọ́n pè àfa daily fifty thousand àwa náà àwa dẹ̀ ní pẹ́ńsù àwa dẹ̀ ní rẹ́sà wọ́n sì pè padà lóòótọ́ ẹ wàrà tó ń dáláyé lónìí bọ́mọ tálíkà bá bọ́mọ tálíkà bá ṣẹgbẹ́ òkùnkùn táwọn ọlọ́pàá bá mú bẹ́ẹ̀ ni ó kù sí. àwọn ọmọ senators àwọn ọmọ èèyàn ńláńlá àwọn ọmọ ig àwọn ọmọ èèyàn kankankanka àwọn lẹ́wà bá ń di egó kunkun ní àwọn mú wọn o àkó èèyàn ogún àti kẹ́ni kan ẹ̀ nígbọ̀n kankan mọ́ wọ́n dà ọmọ tálíkà wọn rẹ̀ bàbá lọ ọmọ tálíkà kan ni ọ̀wá nílà ká yìí gbọ́dọ̀ wọn pé wọn ní kankan bàbá rí ní kọ́dà ordinary councillor bàbá wọ́n wá dára yóò tilẹ̀ òun lọ́wọ́ ṣáájú pé à ọlọ́run ẹja ṣọ́ọ̀bù ẹ̀ nígbà wọn mọ gidi kálukú òun wọn kọ́ mú ẹjọ sa ẹjọ kápítà ni bàbá mi ẹjọ fọfọ lọ́bẹ̀ àwọn wa kápítà kí ni no be you the number one wey ṣe make dem àwọn ọlọ́pàá àwọn ọ̀rọ̀ àbọ̀ lọ́wọ́ má sọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ó mú lọ́wọ́ <laughs> ọlọ́run ni ó mú lọ́wọ́ isa gegele ọlọ́run jọ ọlọ́run wá ń wò wọ́n ìwà pé lọ́ọ̀tù ṣìrìkì bíláì ẹ má sábà pẹ̀lú ọlọ́run o ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yọ̀ fọ́mà ẹ má gbà kàkẹ́ bọ́ lẹ́yìn ọlọ́run anábìrì pọ́n ní wọ́n mọ́ mi. lọ́ọ̀tù ṣìrìkì bíláì. má dà kàkẹ́ kọ̀ bọ́lọ́mù. inna ṣìrìkà lazulmun azimun. gbogbo ẹ̀yin tá a pè wáyìn lónìí ẹ dì mọ́wọ́ dáadáa pé ọlọ́run ló yẹ kéèyàn máa rántí ẹ ọ̀rẹ́ bọ́ ṣíṣe àbòsí ni lọ́dọ̀ ọlọ́run o kò tún wá dákẹ́. wàyí ń jẹ́ ọ̀dáàkà. àyínú ìdọ́ mo yọ̀dá rẹ̀ máa lọ ọlọ́run tẹ́lẹ̀ dì ọ́. àlá àtúnṣe kàbí máa lè ṣàlàkà bí ìrìnlímọ̀. àyínú ìdọ́ mo dúpẹ́. fàlà tó ti rùn máa wasahibu ma fi dunya ma'rufa. bàbá wẹlẹ mọ. tàbí sabila mana anaba ilayya. bàbá wẹlẹ mọ rọ. thumma ilayya marji'ukum. bàbá wẹlẹ mọ rọ lọ́yà ẹjọ́ wọn yọ mí ń pò ọlọ́run jẹ́ máa rí. ẹjọ́ wọn gbalẹ̀ wá ebi. bí ọlọ́wọ́n máa gbé tọ́ wá. ẹjọ́ pé bẹ́ẹ̀ ni èmi mo gbé owó náà báńkì owó náà sì ń lọ bíi three hundred and kìnnìkan million ẹ̀yin náà gba hundred kí n win ọlọ́wọ́n máa gbé wá báyìí. iṣẹ́ fọmọ. èkó èkó dùn wọn sọ ṣáàmà ẹyọ fọmọ láti ṣáàmà ẹyọ fọmọ láti ẹni bó ti dùn wí ọba ìgbà wà lónìí lókè ni ẹ sí àbò tí ẹ tún ní ṣe ṣí ṣáàmà ẹyọ fọmọ láti èkó yá ìkúbọ ṣáàmà ẹyọ fọmọ láti ó tún fi dẹmọ sílà láti ọlọ́wọ̀n ò ní fọ yín. amiina ọlọ́run tẹ̀ ní ọlọ́run fọ̀nà mọ̀ yín púpọ̀ tẹ́ ẹ fi pé wá sí gbogbo àfa kọ̀ọ̀kan ni ẹ máa pè ẹ ti pè mí báyìí bọ́bá tó dọdún mi ẹ tún pa àfa mi ẹ tún pa àfa mi àfa ni ẹ máa pè ẹ má wo pé bẹ́ẹ̀ bá pe lérí àwọn olówó ọ̀wá bólówó ọ̀wá náà bálùbáríkà bá ti wọnú ẹgbẹ́ yín kọ̀kọ̀ tán ọlọ́run jẹ́ ẹ máa gòkè àmín anabi ya anabi lukman wa sọ fún. aleyhi salatu wa salam. ó ní inna shirika ọ̀rẹ́ bọ́ ṣíṣe lazuli muna azimu àbòsí ńláńlá ni o ìwọ́n tún kìlọ̀ fún mi bọ̀. wà á ń jà dáká. àwọ̀wọ̀ sọyìn náà ní ìsáni bí wàá lè dé yìí àmàlà tí ó mú wàhánà àlà wàhánì wàbísọ́lù fi àmẹ́yẹ́ni àníṣikúrílì wálíwálì déyìká ilà ìyàl màṣírù. wọ́wọ́ sọ́yìnà ìsànà bí wálì déyìí. habalati umu wana nala wani wàmúlù wàfisọ̀lù fi àmẹ́ ṣìkúrílì wàlíwàlídẹ́yìká ìlàyàmásírù. ẹ̀yin ẹgbẹ́ yọ̀fọ́ mọ́ ìyá yín bàbá yín wọ́n dọ̀wọ́ yín ẹ tọ́jú wọn kẹ́ lè débi ẹ̀ ń lọ. wọ́n ma bàbá tọ́jú ìyá àti bàbá wo lè débi ẹ̀ ń lọ. bàbá kẹ́kọ̀ọ́ ìdátòlùbàgọ̀dáàdì tí ìyá rẹ̀ bá ṣàdúrà fún pé àwọn àlàjì orí yòókù ké dáadáa torí pé a ti dàgbà wa náà ló ń sìn àjọ lọ bí fàtáyì ti lọ àjọ lọ bí kìnìún ti lọ ẹnu wọn tó kéyìí náà ọlọ́run wọlá wàhálà tó ṣe fún wa ọ jẹun mímọ́ ọmọ lọ́ọ̀dì mọ́wọ́ pọ̀ jẹun mímọ́. ẹyẹ yọ fọmọ ìyá yín àti bàbá yín dọ́wọ́ yín ọlọ́run ni wọ́n wà sọ iná ní ìnsáni àti sàsọ́ọ̀lẹ̀ fọmọ èèyàn. bí wàlídé nípa àwọn òbí ẹ̀ méjèèjì òbí méjèèjì dọ́wọ́ yín àwọn òbí yín méjèèjì lọ́wọ́ yín tọ́jú bàbá rẹ tọ́jú ìyá rẹ kẹ́ ìyá rẹ kẹ́ bàbá rẹ gẹ́ bàbá rẹ gẹ́ ìyá rẹ. hamalati ummuhu wanan ala wani. hamalati ni akilọ́bẹ̀rẹ̀ ayé kìíní. hamalati ummuhu wanan. abdulhakeem ẹ fọkàn gbogbo yín lẹ́jẹ̀ èèyàn. amiina. ọlọ́ni wọ ọmọ ní mo fi ní ọtọ́jú wọn ìjọ ọmọ hama láti umuhu bàbá wa àgbàlagbà hama láti umuhu ìyá rẹ̀ olóyún rẹ̀. wahanan. ó ti lágbára kọ lágbára ma. ala wahani. ẹni ò lè gbèsè kàmákàmá ìwà gbé torí ìwọ tó dì síkùn. hamalati umuhu wahanan ala wahani gbogbo ti lóyún rẹ lérí ọ̀lẹ àti kọlẹ ọlọ́run tó wá ní èyí ò ní kẹ́kọ̀. wàhámùlù. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni. wàfi sọ́ọ̀lù fi àmẹ́ni ẹ̀yin ẹ̀yọ̀ fọ́mà yá rẹ̀ tún wá fún ọ lóyún ó fún ọ lọ́yàn ọdún méjì kírísítẹ́nì ọ̀rẹ́ mi ẹ̀ ká fún ní mọ̀mọ́dé sani ọ̀dà muhammadu sani sunday méjèèjì lápapọ̀ muhammadu sani sunday yóò padà di sani náà ni tá a pè wá sí tá a lọ sí wá sí níta àwọn ọlọ́run bá mú lágbára ọlọ́run ọlọ́run ní gbé ọ ṣubú àmín ọlọ́àfà mi wájú ọlọ́run àmín báwa ti máa ṣe wá sí ju àrùn bẹ́ẹ̀ bá mú wá àdúró àṣàdúrà fún ọlọ́run ti rán àwa nu ó lè rán àwọn míì wọn mọ́ lójú tí wọ́n pa àwọn èèdúró àmọ́ àwa àwa ń dúró ẹ má bínú wàfi sọ́ọ̀lù fi àbẹ́ẹ̀ni. wàfi sọ́ọ̀lù fi àbẹ́ẹ̀ni. ó tún wá fún ọlọ́yàn ọdún méjì ló fi mú ọyàn nígbà yàyà tó bí ọ̀sáyé ó mú ọyàn lódìdí àyàyà kan oṣù mi ń bá ń sunkún ìyá ò ní gbádùn bọ́ ń bá ń sunkún ìyá ò ní jẹ bọ́ ń bá ń sunkún ìyá ò ní mu bọ́ ń bá ń rí nira ìyá ò máa rí nira ni bọ́ ń bá rí dẹ́kun inú ya dùn bọ́ ọ bá sùn ìyá rẹ̀ ò ní sùn bọ́ ọ bá jẹ ìyá rẹ̀ ò ní jẹ ìyá gbọ́mọjó láì rílù ìyọ́mọjó kò sì sí la ilaha illallah. wọ́n fi sọ́ọ̀lù fi àmì ni. mo ṣe ń ọ̀rẹ́ mi. a ní ṣìkúrí lì wálé dẹ́ka ìlàyà màsírù ọlọ́ni wọ́n fi sọ́ọ́lù wí amíní ọdún méjì ló tún fi mú yàn ni ẹ máa wọ́n lọ́mù gbogbo wa bá jókòó yìí bàbá wa rọra mímà ọlọ́mùbá àsàwọn ìyá tó bí wa lẹ́sàn-án lóore. àmín. ìyá mi tún sún nígbà tí ń tún ọmọ pà láàrin ìta aṣọ ti kátì la ìlàhà wọn wá gbogbo ẹtí ìyá Allah wọn wá ní ìyá ẹ fa aṣọ sálẹ ó lè ṣe wọn ọmọ tí ń pọn ni ìyá rẹ nu kí ló fẹ́ fi sálẹ̀ sàn. àwa ń bọ kánfàsì three thousand five wọ́n wọ jíǹsì two thousand five polótó gbélé four thousand wọ́n ní ti Italy ni wọ́n tún wá máàkì ẹ̀ dáadáa ìwọ ọmọ ọ̀nà wo lo fẹ́ gbà bọ́ bá kú. wọ́n fi sọ́ọ̀lù fi àmẹ́ ni. ìtàkùrẹ́ wọ́n tó ń jẹ ìwọ ọmọ kí ni ìyá tó bí ọ kí ni wọ́n ń jẹ rí.